jerry okoro dúdú abẹ̀ṣẹ́kù bí òjò dágbére fáyé títí dàkókò tá a fi ń kó ìròyìn yìí jọ inú ọ̀fọ̀ àti ìbànújẹ́ ọkàn gidi ní gbogbo àwọn ẹbí ará àti ojúlùmọ̀ olóògbé jeremiah okoro dúdú ẹni táwọn èèyàn mọ̀ sí jerry okoro dúdú wà báyìí pàápàá jùlọ ìyàwó olóògbé náà abilékọ adéníkẹ okoro dúdú kò sóhun méjì tó mú kínú àwọn èèyàn náà bàjẹ́ bí kò ṣe báwọn aláṣẹ ilé ìwòsàn kan tí olóògbé náà kú sí lágbègbè Sùúrùlérè nípínlẹ̀ Èkó ṣe kọ̀ láti gbé òkú rẹ̀ sílẹ̀ fáwọn èèyàn rẹ̀ nítorí tí wọ́n sọ pé àwọn ẹbí olóògbé náà gbọ́dọ̀ san gbèsè ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀ta náírà six hundred thousand tí wọ́n jẹ kó tó di pé àwọn yóò gbé òkú olóògbé náà fáwọn ẹbí rẹ̀ aláròye gbọ́ pé olóògbé ọ̀hún jáde láyé lọ́jọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹfà ọdún 2023 yìí lẹ́ni ọdún mẹ́rìnlélọ́gọ́ta 64 ohun tá a gbọ́ ni pé ọjọ́ náà ti pẹ́ dáadáa tí abẹ̀ṣẹ́kù bí òjò yìí ti wà nínú ipò àìlera ńlá kan tí wọ́n sì ti gbé e káàkiri ilé ìwòsàn fún ìtọ́jú ṣùgbọ́n tí kò rí ìwòsàn gbà lórí àìsàn rọpárọsẹ̀ àti ìtọ̀ ṣúgà tí wọ́n sọ pé ó ń bá olóògbé náà jà láti nǹkan bí ọdún méjì báyìí èyí táwọn mọ̀lẹ́bí rẹ̀ sọ pé àwọn ti ná àìmọye owó lórí àìsàn náà kó tó dipò wa padà já síkú ọ̀gbẹ́ni ṣẹ́gun ọlárẹ̀wájú tó jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn tó ń ṣagbátẹrù bí owó kan tí wọ́n ní kí wọ́n dájọ́ fún olóògbé náà láti fi ṣiṣẹ́ abẹ fún un yóò ṣe jọ sọ pé ọ̀pọ̀ nínú àwọn ọ̀rẹ́ olóògbé náà tí wọ́n wà nílùú òyìnbó ni wọ́n kọ̀ láti fowó ránṣẹ́ sí i kó tó kú àti ọjọ́ sátidé tó kọjá yìí ni wọ́n ti kọ́kọ́ sọ pé wọn yóò ṣiṣẹ́ abẹ náà fún olóògbé ọ̀hún ṣùgbọ́n nígbà tí owó náà kò pé ni wọ́n bá tún sún sọ́jọ́ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù yìí ṣùgbọ́n ẹlẹ́mìí gbà kó tó di ọjọ́ náà wọ́n ní wọ́n fẹ́ gé ọ̀kan lára ẹsẹ̀ rẹ̀ tó ti ń jẹrà dànù ni nítorí àrùn ọgbẹ́ ẹsẹ̀ ìyẹn leg ulcer tó ní ṣùgbọ́n ẹ̀pà kò bóró mọ́ ọ̀kan lára àwọn dókítà tí wọ́n fẹ́ ṣiṣẹ́ abẹ fọlọ́ọ̀gbẹ́ náà tó gbà láti báwọn oníròyìn kan sọ̀rọ̀ sọ pé olóògbé náà ìbá má kú rárá bó bá jẹ́ pé àwọn rí iṣẹ́ abẹ òun ṣe fún un ni ìyàwó olóògbé náà abilékọ adẹnìkẹ́ okòrò dúdú tó sọ̀rọ̀ pẹ̀lú ọkàn tó gbọgbẹ́ gidi fi ẹ̀dùn ọkàn rẹ̀ hàn sí báwọn aláṣẹ ilé ìwòsàn ọ̀hún ṣe kọ̀ láti yọ̀ǹda òkú ọkọ rẹ̀ sílẹ̀ fáwọn lẹ́yìn táwọn ṣẹ̀ṣẹ̀ san lára gbèsè táwọn jẹ sílẹ̀ tán ó ní láìpẹ́ làwọn san lára gbèsè owó ìtọ́jú táwọn jẹ tí ikú sì ti mú òkòrò dúdú lọ báyìí ó ní inú mi kò dùn rárá bí ọkọ mi ti ṣe kú yìí àìsàn ọgbẹ́ inú àti àìsàn rọpárọsẹ̀ ló ṣe é ó sì tún ní egbò lẹ́sẹ̀ èyí tí wọ́n ń pè ní leg ulcer ẹsẹ̀ tí egbò náà wà ni wọ́n fẹ́ ṣiṣẹ́ abẹ fún kí wọ́n sì gé e dànù kó ba lè lálàáfíà ṣùgbọ́n tí ikú kò jẹ́ kó dúró ṣe báyìí igbákejì olórí ilé ìgbìmọ̀ asòfin àgbà lórílẹ̀‐èdè wa tẹ́lẹ̀ sẹ́nitọ́ ovie omoagege pàápàá ti fowó ránṣẹ́ gbogbo rẹ̀ lápapọ̀ pátá tá a fi san díẹ̀ lára gbèsè tá a jẹ bẹ́ẹ̀ ò bá gbàgbé àìmọye ìgbà ni olóògbé náà ti ṣojú orílẹ̀‐èdè wa níbi ìdíje ẹ̀ṣẹ́ kíkàn tó sì gba ọ̀pọ̀ àmì ẹ̀yẹ gidi wá fún ilẹ̀ nàìjíríà adéwálé adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn aláròye online faith adébọlá ló kà á sétí ìgbọ́yín